بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أين صفوة وعفو الله سبحانه وتعالى وباتي وقية من بوبو سيسيه lórí gbogbo àlámẹ̀rí rẹ̀ tí fi ń bá wa lò èyí tó hàn sí wa èyí tí ó hàn sí wa èyí tó jẹ́ dáadáa nínú òrí wa èyí tí ò fẹ́ jẹ́ dáadáa nínú òrí wa bẹ́ẹ̀ yẹn bá ní àròjin rẹ̀ yóò ojú ọlọ́run nìkan atọrọ ọlọ́run àti ọlá rẹ̀ fún ànábì wa muhammad sallallahu ala alihi ajma'in gbogbo àwọn ará alé rẹ̀ gbogbo àwọn mùsùlùmí tí wọ́n gbẹ́sẹ̀ kú lórí ìlànà òótọ́ tó fi lélẹ̀ fáwọn àlùmọ̀ rẹ̀ sallallahu alaihi wasallam kọ́nà kó bá yọ́nú sí wọn ọ̀là la ilaha illallah. a ní lérò ń gbà wípé ẹ́písódì yìí insha Allah kó jẹ́ the last episode lórí àwọn benefits àtàwọn useful lessons tí ó wà contained in hadith 35 of al Nawawi collection radiyallahu anhu lára àwọn ẹ̀kọ́ yìí تحريم احتقار المسلم مهما بلغ من في الفقر وفي الجهل فلا تحتقر ìjẹ́wọ̀ tí ìsìláàmù ṣe wọ̀ fọ́wà mùsùlùmí ká máa fojú yẹpẹrẹ mùsùlùmí ẹlẹ́gbẹ́ wa torí pé òṣì ń ta àbójá láìmọ̀ká fala tahtakir má yẹ̀yẹ mùsùlùmí ẹlẹ́gbẹ́ rẹ má embarrass torí pé bẹ́ẹ̀ kò lówó lọ́wọ́ ó jẹ́ tọ́lọ̀ ń fi àdánwò òṣìkà òṣì àdánwò ńlá ni kódà ìmúyàn di kèfèrí bọ́lọ̀ bá dúró tí yàn ló ń ṣe ọlọ́run àti sẹ́lẹ̀ tó sẹ́lẹ̀ ó fi wọnú àdífi rẹ̀ wípé a máa wọ́lọ́ ọba ló ní sọ fún òní bí òṣì àti wa kèfèrí tí máa sọ báyìí wípé Allahumma inni a'udhu bika minal kufri wal faqr ìwọ ọba mọ̀ wọn lónìsọ̀ fún òní bí tí ń jóṣì àti wà kìfèrí torí pé tí ń jóṣì yìí tó gbogbo sára èèyàn padà sọ èèyàn di níwà kìfèrí yóò sọ ẹ máa rá pẹ̀rẹ̀ rẹ̀ lára ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì náà láwùjọ wa lẹ́bàá bí léèrè rẹ̀ tí ò lọ déédéé nǹkan a ó kú onú islam kí ló fà tó fi kú onú islam tó fi bọ́ sínú ẹ̀sìn yìí a ní òrówó tó wọ́n nà á tí ilé ayé fi rọrùn fóun so lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn tí ṣẹ̀tọ́nù ń ṣì lọ́nà kú onú islam lára àwọn major reasons ẹ máa ń sábà ṣàlàyé ni wípé fúfàkì ni ní táwọn oúnjẹ ni táwọn òmù ni lórí gúntàdé yìí gbogbo ẹni tí ọlọ́run bá bá ṣàánú tó tẹ ọ̀rọ̀ kalẹ̀ fún tóró ní aṣọ ọ̀rọ̀ tóró ní aṣọ owó dúkìá ẹjẹ́ ara àwọn mùsùlùmí tí wọ́n lẹ́nu gbàgbọ́ jẹ́ ara wọn lọ́wọ́ àwọn mùsùlùmí tí wọ́n kọ́lẹ̀ tọ́rọ̀ ẹ̀sìn òye wọn tó tó ṣe wípé ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n fi tì sábẹ́ jíjẹ múmu lérò ń gbà pé pé ìmọ̀ ilé jẹ́ mùsùlùmí tó ń ṣetọ́ lọ́hùn ó ti dọ̀ràn èèyàn fún kó náà lówó lọ́wọ́ ó ti dọ̀ràn èèyàn fún kó mọ̀ kébò sí pé mi má bẹ́ẹ̀ sì ni kò lọ bẹ́ẹ̀ gbogbo àwọn tó bá fi rú àdánwò sí bẹ́ẹ̀ kẹ̀ lákàtà wa wọ́n jọ ọmọ wa nínú Islam bákan náà a tún bákan náà wọ́n jọ rẹ̀ sí wa bákan náà wọ́n àdúgbò sí wa ẹjá gbìyànjú ẹjá náwó ọ̀kẹ́ sí wọn fi wa tó ẹ káwa náà ń ṣàánú wọn bẹ́ẹ̀ bá a bá ń ṣe ilé gbígbàdúrà ní téèyàn fun téèyàn ò dáṣà pé kò kàn mí téèyàn wò níwò pé bí náà bá dolówó bóòlù lówó ṣe rí ṣe gẹ́gẹ́ bí àwọn míì tẹ́sán bọ̀ wọn bí tálíkà náà bá dẹni tó lọ́wọ́ rẹ̀ bò olówó wà nínú rẹ̀ mọ́ ṣe rí mùsùlùmí lórí àwọn kèfèrí ni ẹja ràn wọn lọ́wọ́ ẹni bá wá fi wé ilé ó ti lè ní rí ńgbà kan kó dẹni tí ò ní má òǹkà yìí náà ní kayọ ọkọ̀ tí ń lò náà gbà òǹkà náà ní kayọ ọmọ rẹ̀ tí ń bẹ lovers Nigeria universities tó sì mòye ito ń san níparí oorun níparí term níparí semester òǹkà yìí ló mọ àwọn èèyàn tí ń ra aṣọ fún tọdún bá ń bọ̀ tí ń ran léyà fún ó mòye mílíọ̀nù tó ń ná nínú àwẹ̀ tí yẹn ní nǹkan àwẹ̀ ó padà wá dẹni tó ṣe wípé bá a bá rí àfàwọn tí wọ́n bá máa gbà tọ́mọ̀gbà tí ń sọlá ni wọ́n lè pàtàn rẹ̀ fún wa bọ́bá sì ń pa náà agídí láti lè bìlífù pé bẹ́ẹ̀ náà lórí torí wípé ibi tọ́rọ̀ padà wá dorí kọ ibi tọ́rọ̀ padà rọ̀dí ọ̀rọ̀ wọn sí èyí ó máa pìtì wọn kí èèyàn wá rí wọn kí èèyàn tó máa fi wọn ṣe yẹ̀yẹ́ kò dáa bákan náà èèyàn rẹ̀ ní láláìmọ̀kan àìmọ̀kan gbogbo lára rẹ̀ ó lè jẹ́ àìmọ̀kan ẹ̀sìn ó lè jẹ́ àìmọ̀kan ọ̀rọ̀ ayé kí èèyàn wá fi ṣe yẹ̀yẹ́ ìlítírèsì ní lágbájá eléyìí ó kù díẹ̀ káàtó pàápàá yóò níbi ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ àwùjọ wa gọ́lọ̀bà àlẹ́yìnà jẹ́hìl gọ́lọ̀bà àlẹ́yìnà wàtàlọ́fà àlẹ́yìnà jẹ́hìl àìmọ̀kan ń bá wa fínra àìmọ̀kan ó ti sọ̀rọ̀ ẹ̀dùn lórí mọ́ wa lọ́wọ́ àìmọ̀kan tí ń bẹ lára wa lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa ó ju àìmọ̀kan tí ń bẹ lára wa lórí ọ̀rọ̀ ayé lọ wọ́tọ́lọ́n bá wá bùn ní mímọ̀ tó jáfa àbójọ́ mọ́ tí ó mọ́ fa láìmọ̀ kan ṣe yẹ̀yẹ́ ṣe ní òótọ́ sọ́nà ìgbà míì sì ń bẹ bó ń ṣe ọlọ́run bá ti ṣàlàyé sallallahu alaihi wasallam ní àdìsí Imam Bukhari rahimahullah ta'ala wọ́n ṣe ọlọ́run ní rubba ash'atha aghbar madfu'un bil abwab law aqsama ala Allahi la abarrah Allahu akbar ah ẹjẹ́ akẹ́kọ̀ọ́ súnà náà Muhammad sallallahu alaihi wasallam ẹ má jẹ́ a máa fojú yẹpẹrẹ ara wa gbogbo òkúta bá wà mọ́ fojú yẹpẹrẹ èèyàn kódà kìí sí mùsùlùmí nìkan mọ́ fojú bíntí èèyàn mọ́ fojú undermine èèyàn gbogbo ipò tó lọ́n bá fi ẹ́ sí sóun lè gbọ́ Yorùbá tí mò ń sọ yìí inú mi ó dùn tó bá kẹ́kọ̀ọ́ àná Muhammad sallallahu alaihi wasallam gbogbo àyè tó lọ́n bá fi ẹ́ sí ó sí lẹ́yìn yẹn tẹ́lẹ̀ ọlọ́run tó gbé ẹ lọ síbẹ̀ agbára àrọ́fẹ́rò agbára elevation tó fi elevate sí yẹn sípò yẹn agbára yẹn kan ń bẹ lọ́wọ́ ẹ̀ náà tó fi lè fà á jábọ́lẹ̀ padà ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam onírúbà ẹ̀ṣẹ̀ mélòó mélòó lẹ́tọ́ sí wípé aṣọ ọ̀dọ̀ tí ní wọ̀ kò rówó tí ìpàrọ̀ aṣọ kódà kò rówó tí ìrọsẹ̀ tó fi fọ́ yóò mọ̀ ọ̀rùn pààyàn ni akbar gbogbo ara ó mọ̀ bùtátátá ni aṣọ bùtátátá nùrú bùtátátá kìí ṣe pò náà ló fẹ́ dẹ́tì kìí ṣe pò náà ló fẹ́ look ugly kò sówó tí ìtara ṣe madfu'un bil abwab tó bá fẹ́ wọlé yín ẹ ti jáde ni tó bá ilé gbágéètì yín báyìí ẹ dákun torí ọlọ́run ẹ lè dànù ni bó pàdé yín lọ́nà torí yín tẹ páàkì lẹ́gbẹ̀ẹ́ títì tó fẹ́ súnmọ́ yín ẹ jáàmù lẹ̀kùn yín sílẹ̀ fún yín ẹlòmíà ní ẹwò rule of glass yẹn one year off one year off wàhálà wọn ti pọ̀ jù mọ̀dù fóòrùn bẹ̀rẹ̀ àbẹ̀wò àbẹ̀rẹ̀ ẹ̀ níjó wọnú lé ẹ̀ tẹ̀ níjó mọ́lé yín ga tó bá sì mọ́lé yín ẹ̀ tilẹ̀kùn máa wọn ẹ̀ níjó wọlé lẹ́wọ̀ àkàsàmà ẹ̀lọ́lọ́hì láàbàbọ̀ Allahu akbar mo fipò rẹ mú ibẹ̀ ọ́ mo fi títóbi rẹ mú ibẹ̀ ọ́ nǹkan báyìí sì ń dùn mí wọn náà bá ń ṣe ọlọ́sìn máa dá lóun lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn àkàsàmà àlọ́láhì là àbábọ̀ ìtumọ̀ rẹ̀ nìyẹn o tó bá ilé sọkún sọ́lọ́ ọba lọ́rùn láàárín wákàtí ní wàrà ṣẹṣà ọlọ́bọ̀ ó sì máa jẹ ojú wa ló ti jẹ́ ní ìdọ̀tí torí kò bá wa pé nímúra tara ṣùgbọ́n níbi tẹ̀mí ó mọ́ sọ́lọ́ ju báwa ti máa lọ òwò tí ń bá dà papọ̀ òwò tí ń bọ́lọ̀ ń dà papọ̀ òwò tó lágbára ni ẹni abiyì ni ẹni ńlá ni àyànfẹ́ níwájú ọlọ́run ẹni yẹniyẹni tó bá lè sì lérí ìkan síwájú ọlọ́run ọlọ́run sì dá lóhùn ìjà gbìyànjú táwọn máa ríra wa fín táwọn máa fojú yẹpẹrẹ ara wa táwọn máa fojú tábùkù ara wa gbogbo àwọn nǹkan wọ̀nyí lára ẹ̀kọ́ tá a kọ́ nínú hadith yìí ni ń kírun déédé ó ń gbàwẹ̀ déédé ó ń òfin ọlọ́run ọba má kú bẹ̀rù ọlọ́run ẹnu àdéhùn tọ́lọ́run bá ṣe fún ni wípé kí ni tí ó jẹ lọ́sàn látàárọ̀ gan pàárọ̀ gan kò ní rí ìbìlẹ̀ kó ronú tí ó yóò wá sọ dẹni rédè èdè láwùjọ àwọn yóò ní kakún òní bàbàrà rẹ̀ báwọn yẹn bá ń ṣe ṣíṣe níbì kan ó yóò jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ tó gbé jẹ́ ń lọ kí wọ́n wọ́n á wò ó ẹni tí ò rówó dá fún ìnáwó ń ṣe irú ìnáwó wo náà sì ni ìnáwó òkú ìnáwó òkú tí wọ́n ti mú sí owó tí tẹnu bá jẹ́ mùsùlùmí ìwọ mùsùlùmí nù mọ̀lẹ́bí àbójọ́ rẹ̀ ṣe ọ tó jẹ́ mùsùlùmí tó mọ̀ pé mùsùlùmí ní wọ̀ mí lórí ẹ̀ nínú ìwọ̀ tó nínú wípé gbogbo ipò tọ́lọ́run bá rọ̀ di ìṣesí mùsùlùmí sí ẹni yìí ló gbọ́dọ̀ máa jẹ́ lọ́dọ̀ títí ẹ̀ gbogbo ipò tọ́lọ́run bá wá rọ̀ di kèfèrí sí bó ti wò jẹ́ni ńlá tó láyé kò gbọ́dọ̀ ni ńlá náà ẹ̀mí rẹ̀ o wẹ́tí ìbá ti mùsùlùmí kò gbọ́dọ̀ jẹ́ni ńlá nínú ẹ̀mí rẹ̀ bóyá máa fojú pọnlé ló máa fojú sí lẹ́ni ńlá nínú ọkàn rẹ mùsùlùmí èyí gbé mùsùlùmí gbé kéfì yìí sínú ipò ńlá nù ẹ̀mí bó ti kó dáa tó bó ti kó níwáre tó bó ti kó sunwọ̀n tó torí pọ̀ ta ọlọ́run ọba yìí ṣùgbọ́n lójú àbọ̀wọ̀n panlé yẹn náà ó panlé ọlọ́run gbé sípò ẹni yìí yẹn ó fún níyì ti tiẹ̀ àmọ́ kí yìí wá dé ní ẹ̀mí pé ah, bó ti níyì torí orí tọ́lọ́run ṣe fún láyé yìí bẹ́ẹ̀ náà ni wájú ọlọ́run ẹni yìí ni gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ lẹ́mìí mùsùlùmí àpéyídà ọmọ tí ó síra ẹni ọlọ́mọ pọ́nra wa lè jura wa lọ masala mi ń bẹ èyàn ó gbọ́yé dáadáa tó sì wípé báfà ti kọ́ ọ̀yàn gan-an ọlọ́wọ́ padà ọlọ́wọ́ ní kéèyàn gbọ́yé débi wípé téèyàn bá ń ṣàlàyé rà fọ́ wípé ah, á fi mọ eléyìí bẹ́ẹ̀ sì ni akẹgbẹ́ rẹ̀ ń bẹ kánrin nínú kíláàsì táwọn ò so bóun ló ṣe wá jẹ́ fi wọn yẹ̀yẹ́ فلعل الله يفتح عليه ويتعلم من العلم ما يكون به أعلم منك ó fẹ́ súnmọ́ tọ́lọ̀ bá ó ṣí lẹ́kùn mímọ̀ fún tó padà wá kẹ́kọ̀ọ́ mímọ̀ yìí tó padà wá dẹni tí ó mọ̀ lọ láti sì máa ṣe fáàrí ẹni tí ò bá yé tẹ́kọ̀ọ́ kéwù yìí kí fẹ́ kọ́ máa kéwù ṣe fáàrí lórí àwọn èèyàn láti ṣe fáàrí nínú hadith aná muhammadu sallallahu alaihi wasallam tó ní àlàáfíà ń ṣe lọ sallallahu alaihi wasallam ó ní bá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yìí ó kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yìí torí ìdí méjì kò ní gbòòrùn àlùjẹ́nà ìbèrèké yóò wọ̀ ẹni bá kẹ́kọ̀ọ́ sí islam wáyé ẹ̀kọ́ ṣẹ̀ríà yìí ẹ̀kọ́ ìmánì yìí ẹ̀kọ́ àkídà yìí tó kọ́ torí nǹkan nínú èròǹgbà méjì kò ní gbòòrùn àlùjẹ́nà ìbèrèké yóò wọ̀ kí làkọ́kọ́ náà àwọn ẹ̀kọ́ náà nínú èròǹgbà náà ń kéwú torí wípé ó ti wo àwọn àfáà tí wọ́n ń bẹ́nu ìlú títí ẹ̀ tí wọn ò ríta wọn ò ráfàní délẹ̀ lárúbáwá wọn ò lóye wọn ò ní culture Arabic language bó ṣe wọn ní wọn ò ní culture Islamic knowledge bó ṣe wọn ní òun ní connection máwọn lárúbáwá gbogbo àwọn ọ̀nà wọ̀nyí ló sílẹ̀ fóun ó wá ní màá lọ kéwú nígbà àwọn àyè wọ̀nyí tí bá ti wá dé gbogbo àwọn bàbá bàbá àwọn àfáà ti ń bẹ́nu màá jẹ́ káwọn yóò mọ̀ pé ọ̀dẹ̀ ni wọ́n ń mọ kéwà gọ̀ ní òun mọ̀ kankan àbẹ̀ròǹgbà yẹn kọ́ ó lérò ń gbàgbọ́n fẹ́ lọ kéwù tó ní kí lè máa fi kí lè fi sàwọn èèyàn dẹrú láwọn fíìmù ìsàfà àwọn tó ń jáfa ó lọ kẹ́kọ̀ọ́ kí ó tó kí lè máa jà wọ́n níyàn kó lè sọ wọ́n dẹni tí ò mọ̀ kankan lójú àwọn èèyàn èròǹgbà tiẹ̀ àbí èròǹgbà kejì ni èròǹgbà ó tó gba àwọn tí ò ké jóníṣẹ́ ó jẹ́ civil servant mo fẹ́ fi ẹ̀sílẹ̀ fún wọn kí ibi sọ wọ́n dẹrú ó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ó lẹ́ni bá wá mọ́ ẹ̀sìn yìí tó bá ti fẹ́ kanú èròǹgbà méjèèjì náà ló ní lẹ́nu kódà bí òní méjèèjì lẹ́nu kò ní gbòòrùn àlùjánnà bèlè tí yóò wọ̀ sòtórí bẹ́ẹ̀ ẹ̀ tí mà ṣe fáàrí káfíń sì gbéraga lórí àwọn èèyàn lára ẹ̀kọ́ mi tààtùn orí kọ́ nínú hadithi yìí anna taqwa mahalluha alqalb mahalluha alqalb onípe tí ń jẹ́ bẹ̀rù ọlọ́run ààyè ibi tí ń gbé inú ara ọmọ ẹ̀dá èèyàn ọkàn ni ló ọlọ́run ní hadith yẹn wípé ha hùnà wa ashara ila sadri anábì ní ìbẹ̀rù ọlọ́run táwọn wí ibi ló wà anábì wá tọ́ka sí gbáyà rẹ̀ yàní ó tọ́ka sí ọkàn rẹ̀ tí bẹ̀rù ọlọ́run bá ti lẹ́nu ọmọ ẹ̀dá onímọ̀ wá kọ̀ǹtó àwọn oríkèéríkèé ara tó kù kò ṣeé ṣe láyé kí bẹ̀rẹ̀ ọlọ́run bá jókòó sínú ọkàn èèyàn táwọn oríkèéríkèé ara tó kù mọ̀ wá ṣẹ lọ́hùn ana muhammad sallallahu alaihi wasallam lójú yíya bẹ́ ó ní ala inna fil jasadi mudghah idha salahat salaha al jasadu kulluh wa bá ṣe ẹ̀rẹ́ kan bẹ nínú ara wa ìdá sọ́lọ̀ àlùjẹ́sàlù kúlò tí bá ṣe ẹ̀rẹ́ yìí bá dá tí ò ládà wọn tí ó dọ̀tí gbogbo ara tó kù náà ló ti dá wà ìdá fásàdẹ̀ tí bá ṣe ẹ̀rẹ́ yìí bá bàjẹ́ tí ò wúlò mọ́ tí ń rùn tó dọ̀tí sọ́lọ̀ bákan náà gbogbo oríkèéríkèé ara òun náà ló ti bàjẹ́ ìyìn tí ń bẹ nínú ọkàn èèyàn nínú gbàgbọ́ nínú ìbẹ̀rù ọlọ́run nínú ìpáyà ọlọ́run nínú ìtẹ̀kọ̀kọ̀rọ̀ fófin ọlọ́run ìjúpájú sẹ́ẹ̀lẹ̀ fún ẹ̀kọ́ súnà náà Muhammad sallallahu alaihi wasallam òun ni ó máa give instructions fáwọn oríkèríkè ara tó kù so kò lè ṣeé ṣe kẹ́mi èèyàn mọ́ sítọ́ ọlọ́run kó jẹ́ kójú ní súnà kó jẹ́ tí ń bẹ̀rù ọlọ́run tí kò fi ọlọ́run bá má kẹsẹ̀ rẹ̀ máa wá rìn ìrìn sìnà kọ́wọ́ rẹ̀ máa wá rìn kó máa wá wá sìnà kiri kí sọ̀túsọ máa wá jáde lẹ́nu rẹ̀ rárá láti máa sọ fáyàn wípé hadisi yìí àbí sẹ́ńtẹ́ǹsì inú hadisi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa lò ó tí wọ́n sì máa ṣí lò wọ́n máa lò nílò ìfigbé aburú lẹ́sẹ̀ tó máa wùwà pálapàla ó lè jọ ọmọ tí wọ́n wọ̀ kú wọ̀ ó sì jẹ́ ọmọ mùsùlùmí gbogbo ara ni ó sílẹ̀ oníjọ́ mùsùlùmí lọ́kùnrin yóò dirun yóò ní Ṣàngó yóò gbé sókòtò sí bẹ̀bẹ̀rẹ̀ ẹ̀dí yóò mọ̀ sí ṣìnà káàkiri yóò mọ̀ sí yahoo káàkiri kò ní kírun bá wọn sọ̀rọ̀ wípé ah, àwọn wà tẹ́ ń wù yóò dáa wọ́n wà ní ní tí ń jẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run inú ọkàn ló wà àhùnà pàápàá jùlọ àwọn tó bá jẹ́ drop out wọ́n kàn ọkàn ìbẹ̀rẹ̀ ọlọ́run wá kò sí lára rìn káàrin kódà lónìí tí mo tún sọ wípé ẹ̀ẹ́kàn wọ́n pò mú tí ẹ̀ ń wò ń pé bóyá bóun ṣe ń rìn òun pẹ́ kóun tó wọlé òun bá àwọn amúgbó rìn kankan á ní kódà bóun ṣe wà yìí òun mọ́ níwájú ọlọ́jà àwọn afáàní gan lọ <laughs> òun mọ́ níwájú ọlọ́jà àwọn méjì lónìí kọ́ọ̀bù tí wọ́n lo tí wọ́n lo lọ́ọ̀jù jáàbù gan lọ tó tọ́ mi lòun pọ́n jù káàkiri lòun sì ń fíìsì ìkànnà tóun bóra tóun ṣe ṣùgbọ́n ìwà òun kódà òun bẹ̀rẹ̀ ọlọ́jà àwọn ìlú mi gan lọ tí wọ́n láwọn bojú òun gan tó bá yẹ pé lóòótọ́ nìyẹn ọlọ́ba ń bẹ lẹ́mí ẹ̀ gbogbo àwọn nǹkan èèwọ̀ yẹn náà ó jìnà sí ni ẹ̀dá kan yìí bẹ̀rù ọlọ́run kó mọ ọba fún common knowledge ni kéèyàn ní èèyàn wà ní country kan ó wá ní mo respect constitution country yẹn ó wá disobey ẹ̀ ní country yẹn bẹ́ẹ̀ wọ́n ní. téèyàn bá ti lò bí ọdún méjì nínú ìlú yẹn ti gbọdọ̀ gba nationality or citizenship ìlú yẹn ó ti wà ní òfin bẹ́ẹ̀ èèyàn wá ń lò bí ọdún mẹ́ta kò wá immigration officer wọ́n wá arrest ẹ̀ wọ́n wá ní mo dẹ̀ bẹ̀rù òfin nínú ìlú yìí o ló bá bẹ̀rù òfin wa the first two years tó ti wọnú ìlú wa náà ló yẹ kó o ti gba nationality ìlú wa citizenship ìlú wa ti gbà wá ní mo dẹ̀ bẹ̀rù òfin so ìtakora ẹni contradiction wà kí ní yẹn ń yọ́ pọ̀lọpọ̀ èèyàn èèyàn ni mùsùlùmí lòun òun bẹ̀rù ọlọ́run wọ́n sì bọ̀wọ̀ ẹ̀sìn islam tó gba àwọn nǹkan tí tí islam ní òòdá ní ògbọ́n ṣe yóò mọ̀ wá lò yẹn gẹ́ bẹ́ẹ̀ rí àgéṣì àwọn tí wọ́n tí wọ́n jìnà sí islam ní àjìnà sí tí wọ́n sì ń ṣe tí islam ní àṣemọ́ ti lágbára ma ṣó nǹkan yẹn káròún sí dáadáa o ìgbáyà wa níbẹ̀rẹ̀ ọlọ́run bá wà lóòótọ́ àmọ́ islam ń fẹ́ káwa náà jẹ́ kí bẹ̀rẹ̀ ọlọ́run bá yẹn tó wà lẹ́nu wa ká lò lórí kìrìkì ara wa bákan náà nínú àwọn ẹ̀kọ́ mi tààtùn rí kọ́ nínú àdífì yìí ó ní wípé ìyíntà bá ń ṣe níṣẹ́ ó máa ń sábà lapa wa jọ̀rọ̀ ta kàn lọ ìyíntà ń ṣe níṣẹ́ a máa lapa wa lọ́pọ̀lọpọ̀ kan tí lọ lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tá à ń lọ tó ń ṣe ọlá àdìsọ́lá tó tó ní ha ìbẹ̀rù ọlọ́run bá ń bẹ níbi kí ní tánàbí ṣe ànábì ó practicalize ẹ̀ ó demonstrate ẹ̀ ó tọ́ka sí gbáyà ó túmọ̀ sí wípé kì í ṣe púpọ̀ ọ̀rọ̀ gan náà ní islam ń fẹ́ kó mọ jẹ́ ìlẹ́nu èèyàn mo lè ṣe lè mo lè ṣe lè àbí mi lè ṣe lè mi gbọ́dọ̀ ṣe lè mi jẹ́mọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí mi gbọ́dọ̀ ṣe kó wá ṣe pé actions èèyàn yóò mọ wá nullify tá à ń pè jáde lẹ́nu lábala eléyìí gbogbo àwọn abájọ́ olùpìpì sí islam tá dùá tá à ń pàwọn ìsinú islam tàǹpáwọn sínú súnà ẹ jẹ́ kí wàá wa kí ṣe wa kó sàlàyé dáwà wa gan ju ọ̀rọ̀ tá à ń sọ gan lọ ju wá sí wa lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà àwọn atajẹ́ mùsùlùmí in generality ẹ jẹ́ kí wàá wa pé ẹni tí èsì mùsùlùmí sí ìsìláàmù ju wá sí dáàmà sí fún lọ níparí وجوب احترام المسلم في هذه الأمور الثلاثة دمه وماله وعرضه ìjọ́nà èèyàn ká respect mùsùlùmí lórí àlámọ̀rí mẹ́tẹ̀ẹ̀ta yìí respect mùsùlùmí débi wípé o gbọ́dọ̀ tẹ̀jẹ̀ rẹ̀ lẹ̀ o tẹ gbọ̀rọ̀ nú àìdá sí ibè dípò ló pa ìkejì dúkìá mùsùlùmí kẹ́ láti protect ẹ̀ fún má jàǹbá dúkìá mùsùlùmí má gbá mùsùlùmí lójú dúkìá ń dúkìá má jẹ lọ́nà àìdá wà ìrìbò bákan náà dignity mùsùlùmí ọmọlúwàbí rẹ̀ má jòyí lẹ̀ lọ́wọ́ rẹ̀ má embarrass ẹ̀ má disgrace ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí tí islam sọ wa lára lórí pé ká má ṣe pẹ̀lú ọmọ ya mùsùlùmí náà kódà ní tèsí mùsùlùmí náà láwùjọ mọ́ rèrò aburú kó pa èrò kó ṣe dáadáa sí kó lè gba islam ní onílẹ̀mìsì mọ́ nítorí pé jẹ́ kéfèrí kó wò dáwọ̀ àti ẹ̀pá wò níbi kéfèrí ni kó mọ wá jẹ owó ẹ̀ lọ́nà àìtọ́ kó máa gbá lójú wọn ní kílódé àwọn ṣẹbi kèsì mùsùlùmí bísínẹ́sì yẹn mo lè dọ́gbọ́n sí ní àwọn kì má fún nìkan tó yẹ kó rí àṣẹbi kèsì mùsùlùmí so gbogbo iṣẹ́ tó bá mi ṣe at the end of the month mo lè fún náà salary náà síbí ìṣe mùsùlùmí bẹ́ẹ̀ yẹn bá bárò ẹ̀ déwájú ọlọ́run ìtàkìdá ọ̀tàlì mọ̀ọ́lọ́hùn ànábì ló jáàmù bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ó ní ẹ bẹ̀rù èpè tẹ́ńtà bá sàbòsí wọn bá ń ṣẹ́ torí èpè tẹ́ńtà ń fẹ́ kò sí street ìjọ tó ń ṣe ọlọ́run sì sọ àdéṣì yìí kò ní mùsùlùmí tá a bá sàbòsí tó bá sábò sí fọ́ta ọlọ́run ọlọ́run gbè níjà bẹ́ẹ̀ ni bákan náà ọmọlúwàbí ọmọ ẹ̀dá èèyàn ẹ jẹ́ ká fún ní ọ̀nà ẹni tí ẹni tí bá ń pàwọn èèyàn làwọn èèyàn pọ́nlé ẹni tí bá ń bọ̀wọ̀ fáwọn èèyàn àwọn èèyàn bọ̀wọ̀ fún ẹni tí bá ń fọ ayé àwọn èèyàn ṣe làwọn èèyàn náà tú àwọn ní ó láti táyé tiẹ̀ wa ta'ala kó lè wà kún lórí six in the same book bọ́lá subhanahu wa ta'ala kó sọ wá ara wa kó sọ wa sọ ẹ̀mí ara wa kó sọ wa sọ ẹ̀sìn wa àti bàbá wa la ilaha illallah subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk